move with us in spirit for you to actually get the message in the song. Ohun kan takọ̀ máa ní láti ṣe wọ́n ní pé kí a fara balẹ̀ ká tẹ́tí sí àwọn ọ̀rọ̀ tó ń jáde nínú orin yẹn kí a lè gẹ́ẹ̀sì ohun tó wà nínú orin mẹ́sẹ̀gì tó rin yẹn try láti pass title orin wa lè you been faithful. ọlọ́run bàbá dáadáa you be faithful as you listen to God bless you. Amen. Jesus. A orúkọ Jésù olùdàrà. I greet in all the congregation here. A kí gbogbo ìjọ pátá. Even all that is in the hope of flow. Pẹ̀lú àwọn tó wà ní ìta lọ́rùn. I you in the name of our Lord Jesus. A kí orúkọ Jésù Olúwa wa. If the Lord tap me bí jésù bá fa níbọ̀ rẹ̀ sẹ́yìn. the lord will add more to us in the mighty name of. a kú àdúrà ìwé ní orúkọ jésù. you are here put your issue there. bí o bá wà pé àbọ̀ fún ọlọ́run lọ́kọ̀ọ́ra. Mo ṣe ẹ̀mí mímọ́. Mo gbọ́ ohùn nínú ẹ̀mí. a voice in the spiritual. Mo gbọ́ ohùn nínú ẹ̀mí. The Lord asked me to tell everyone that is here today. Olúwa ní kí n sọ fún gbogbo àwọn èèyàn tó wà ń bí lónìí. And before you will leave here today. Gbẹ́kẹ̀ tó kù bí lónìí. Run this temple twenty-one times. À á yá ìka yìí ní ọ̀nà ogún ó lé kan. It is individual. Ní ẹyẹ kọ̀ọ̀kan. It is individual ènìyàn kankan. The Lord asked me to tell somebody here today. Wípé kí n sọ pé ènìyàn tó wà bí lónìí o. He's not talking about congregation now. Kò sọ nípa gbogbo ènìyàn. He's talking about people that is here today. Ó sọ nípa ènìyàn tó wà bí lónìí. Mostly who that have ears that we hear. Pàápàá jùlọ àwọn tó dé tí kọ́ gbọ́. The Lord asked me to tell somebody here. Olúwa ní kí n sọ pé ènìyàn kan. Before you will leave here today. Bẹ́ẹ̀ tó kú gbàgede lónìí. Make sure you run this temple twenty one. Ẹ dájú pé ẹ̀yà yìí ká ní ọ̀nà ogúnlé lẹ́kọ̀ọ́. As you are here begin to pray. Bí ẹ wá ṣe ń yípo ẹbẹ̀ ní gbàdúrà. And as you are round here begin to pray. Bí ẹ ṣe ń yípo ẹbẹ̀ sí máa gbàdúrà. Begin to thank God and begin to pray. Máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó tún máa gbàdúrà. Thank you Holy Spirit. Kò ṣe ẹ̀mí mímọ́. The Lord told me that before Friday. Olúwa ń bá mi sọ̀ká láìpẹ́. another unexpected will happen. àwọn ìṣẹ̀lẹ̀ tí a retí ó máa ṣẹlẹ̀. another unexpected. àwọn ìṣẹ̀lẹ̀ tí a retí máa tún ṣẹlẹ̀. will happen. ó máa ṣẹlẹ̀. but I will not allow it to touch your mind. nígbà ṣùgbọ́n owó ò ní jẹ́ kó súnmọ́ àdúgbò kan mo ṣe ẹ̀bùn mímọ́ mo ṣe ẹ̀bùn mímọ́. And remember I showed excellent, excellent. You are choosing the Lord. Yes, yes. I'm It was because of me. the church of God. Èmi àti aya àti ọmọ. I and my wife and children. Àwọn ìsọ̀rọ̀ gbẹ̀gbẹ̀ lábẹ́ ìdílé mi. All members that is attached to my family. Oh Lord, let us overcome it. It is left to you. The time will come there is no there is no name you will call if you beg the Lord. Because there is a time God is begging you turn back to me. This time you be begging God ó ṣeé ṣe kó bó ṣe ṣe kó sì máa gbọ́. it is possible if you listen or not. begin to pray. bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. that's why you are worship begin to pray. níbikíbi tá a ti ń wò wá ẹ bẹ̀rẹ̀ sí ní gbàdúrà. ọba sọ́ọ́lù. gbogbo ẹ̀yin àǹfààní. Children of God. Gbogbo ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run. It's time to pray this war. Àpèkò ti dé tó láti gbàdúrà.

Oh yes. I will know you are our God. Oh yes. People may not know, I know you are my God. Oh yes. Oh, and I stand by you. Oh yes. Father, keep leading us. Amen. The battle ahead, Father, fighting for us. Amen. As you have spoken, Father, in the mighty name of God, keep your promises. Amen. So shall it be. Amen. Jesus' name we pray. Amen. Amen. Amen. God bless I am sent to some people here. Àwọn mi sí àwọn ènìyàn bí lónìí. I am sent to the whole world. Àwọn mi sí gbogbo àgbáyé bákan náà. I am sent to the members. Àwọn mi sí àwọn ọmọ ìjọba kan náà. I am sent to all congregations. Àwọn mi sí gbogbo ìgbìmọ̀ tó wà nínú ìjọ pátá. You are here or you are in the overflow. O wà níbí tàbí o wà ní ìta. I am sent to you. Àwọn mi sí yìí o. God Lord asked me to speak on something. Olúwa ní kí n sọ̀rọ̀ lórí ohun kan. Step. Àwọn. Step. Àwọn ìgbésẹ̀. To greatness. Àwọn ìgbésẹ̀ síbi gíga. Pàtẹ́wọ́ fún Jésù. Clap Jesus. He sang you before The sang the song. Bí a máa tọ́ kí mọ́. olúwa ní kí n sọ fún àwọn tí wò wá. You are watching on the internet. Mo bá wò wá lórí ayárabíàṣá. You are sitting down. Tàbí o jókòó síbí. You are at the overflow. Tàbí o wà ní ìta lọ́hùn The Lord asked me to tell you. Olúwa ní kí n sọ fún ọ. It is time to take a step to greatness. Ó ní pé àkókò ti tó láti gbé ìgbésẹ̀ síbi gíga. also divine greatness. Mo fẹ́ sọ ìtumọ̀ ìgbéga. Greatness means expansion. Ìgbéga túmọ̀ sí ìgbòòrò àti ìfẹ́. When things expand in size. Bí nǹkan bá gbòòrò, bí nǹkan bá ní ìgbòòrò, bí nǹkan bá ní ìgbòòrò ní ìwọ̀n. Clap it. That is, when something it is not great. Bí nǹkan ò bá bí nǹkan ò bá Means such a thing is not expand. Ìyẹn túmọ̀ sí wípé nǹkan yẹn kò fẹ̀ tàbí kò ní ìgbòho. This help that man outside I think he was. Ẹ jẹ́ ká àwọn ọ̀gbẹ́ni yìí lọ́wọ́ tó ń sùn yìí o. Clap Jesus. man come, I saw something. Ẹ jẹ́ kí ọkùnrin yìí wá orí kankan nínú ẹ̀mí. Thank you Holy Spirit. Kò ṣí ẹ̀mí mímọ́. Let me rush down here, I saw something in the spirit. Ẹ jẹ́ kí ọkùnrin yìí wá orí kankan nínú ẹ̀mí. Thank you Holy Spirit. O ṣeun ẹ̀mí mímọ́. Thank you Holy Spirit. O ṣe ẹ̀mí mímọ́. Thank you Holy Spirit. O ṣe ẹ̀mí mímọ́. Thank you Holy Spirit. O ṣe ẹ̀mí mímọ́. Let the man move quick, quick, quick. I saw something. Thank you, Holy Spirit. Ẹ ṣe ẹ̀mí mímọ́. The mystery is one. Nínú ẹ̀mí. As you were sleeping. Bẹ́ẹ̀ ṣe I saw a man beside you. Mo rí ọkùnrin kan ní ẹ̀gbẹ́ yín. In the spiritual. Nínú ẹ̀mí ni mò ń sọ nípa rẹ̀ yìí. And the way I am saying that man. Bí mo ṣe ń rí ọkùnrin yìí. This man is not alive. Ọkùnrin yìí yóò sí láyé o. He has died for a decade. Ó ti kú fún bíi ọdún mẹ́wàá to say God why is it beside this woman. mo wá ń sọ pé kí ni ìdí tí ọkùnrin yìí fi dúró sí ẹ̀gbẹ́ bàbá yìí. God told me. olúwa sọ fún mi pé. I should tell the man. pé kí n sọ fún ọkùnrin yìí o. before now to that Friday. láti ìgbà yìí títí di ọjọ́ Friday. go and do a sacrifice of pleading. wọ́n ní pé kẹ́ ẹ lọ ṣe ẹ̀bẹ̀ àwọn àgbà. sàárà. sàárà òkè. pàtẹ́wọ́ fún Jésù. lọ́jì. But the man I saw. Ọkùnrin tí mo rí yìí. I don't even know who is the man. Mi ò mọ̀ bí ọkùnrin gan ni. I don't even know who is the man. Mi ò mẹ́ni tí ọkùnrin ọ̀hún jẹ́. Where is your father? Níbo ni bàbá yín wà? Pàtẹ́wọ́. Clap cheers. Nínú ẹ̀mí kò ní ọkùnrin ní ẹ̀gbẹ́ yín. Why you are sleeping? Nígbà tẹ̀ ń sùn. God, why you drink beside this one? Kí ni ìdí tó fi wà lẹ́gbẹ̀ẹ́ arákùnrin yìí? You never told me. Ọlọ́run sọ fún mi. I I told you that I even the man I am seeing that it is it is not a living. Mi ò sọ pé ọkùnrin tí mò ń rí kò ń ṣe àlàyé ènìyàn. You told me now before Friday. Ọlọ́run wá bá mi sọ pé láti sì sí lọ́jọ́ Friday. You don't do a sacrifice of me. Ibi kẹ̀ ṣe sàárà ẹ̀bẹ̀. For that man. Fún ọkùnrin náà. Number one. Àkọ́kọ́. If you don't do it. Bí o bá ṣe. Ọ̀nà rẹ̀ ò lè tó o your way you can never be successful. ọmọ rẹ jẹ toro. and you are not even successful. this is wrong with you. àwọn ọkọ òṣèré ní pẹ̀lú rẹ. from the bottom to the top. láti òkè dé ìsàlẹ̀. this is wrong for you. nǹkan nǹkan òṣèré ní pẹ̀lú rẹ. you are jumping from one issue to another issue. òun kò nínú wàhálà kọ́ sínú wàhálà mìíràn. not as even you have finished one problem. kò ṣe pé o ti dé o ti parí wàhálà kan before you enter another one. kò o tún bọ́ sínú tó bọ́ sínú àkókò wàhálà mìíràn. you have series of issues that you have not touched. o ní àwọn wàhálà àdúrà omi ti rí i tó yẹ pé ọrùn tiẹ̀ sí fọwọ́ bà rárá. Thank you Holy Spirit. Mo ṣe ẹ̀ I'm hearing something in the spiritual. Mo ń gbọ́ nínú ẹ̀mí. The Lord asked me to tell you. Wípé kí n sọ fún ẹ wípé. Before now on Friday. Láti sì ti jọjọ Friday. Go and do a sacrifice of pleading. Ìgbéga ẹ lọ ṣe sàárà ẹ̀bẹ̀. Because you have forgotten that person. Nítorí pé ẹ ti dàdó onítọ̀hún. And God is talking about decay. Ọlọ́run tí wọ́n ń sọ nípa ọdún mẹ́ta sẹ́yìn. Decay. Dàdé. Ah, ah nǹkan tó ti bàjẹ́. This to decay me, it is not what happen today, it is what that happen someday. Ẹyin lẹ́gbọ̀n náà Pàṣọ́lá fún Jésù. I don talk about I don talk about the years I am talking about decay. Ten ten years upward. Pàṣẹwọ́ fún Jésù. Ẹyin lẹ́yìn sọ nípa years, I don talk about years. I talk about the day. Ọdún ọdún tó gbẹ́sẹ̀ yìí. Pàṣẹwọ́ fún Jésù. observe is is a sacrifice for the living for the dead. to be deceived. if you want to be successful. observe sacrifice. observe sacrifice. àwọn tó ti kú ní orí ẹ̀hàn. If you ask, if masquerade this portion, you must not stand. The people, that the battle you are facing, they are the dead person that is late. Because things are not going on fine. The position you should be is not the same position you are. Oh my God. Peace be unto you. Sacrifice. Sacrifice. Ẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́dẹ́ náà dà the Lord says me to you. it is time for you to take a step of greatness. Olúwa rán mi sí ẹ pé àkókò ti tó fún ọ láti gbé ìgbésẹ̀ ibi gíga. I have divine greatness. Mo ti sọ ìtumọ̀ ibi gíga fún ọ báyìí. Greatness is talking about when somebody increase. Ìgbéga sọ nípa bí ènìyàn bá ní irú àkéèkì ènìyàn gbòòrò. When you are in a position of fuel attendants nígbà tó wà ní èmi ipò àwọn tí ń ta epo. they did not take you away from there become a manager. wọ́n wá di ẹ̀kọ́ bẹ́ẹ̀ wọ́n wá sọ ẹ́ di olùdarí àwọn tí ń tepo. that is what we call greatness. eléyìí la pè ní ìgbòho. wherever we see greatness we must see expansion. ibikíbi tí a bá ti rí nǹkan gíga a máa rí ìgbòho níbẹ̀. àtòrí ṣe you enter this church exactly. 12.53. I took your picture and I sent it to the choir. Atóríṣoko wọ́n nígbà kéde ní ìṣẹ́jú méje okùn aago kan wá yà òbí wọn ṣẹ́ sáwọn akọrin. And you call yourself a leader. O dẹ̀ pé ààrẹ ní olórí. You are the reason I need to move. O wà lára ìdí tí gbọ́dọ̀ fi tẹ̀síwájú. Let it be your reason. Ẹ jẹ́ kó ṣe ìṣe. àwọn àgbà a máa ní ẹṣin iwájú òun ní kẹ̀yìn wò sáré. elders will say the gods are elders what the one behind I never know that when I ask Iya Labia to stop choir I never know that I will give her opportunity not to come to church again. èmi ò mọ̀ èmi ò tó èmi ò mọ̀ bí mo ṣe sọ fún olùkóso pé tọ́jú ó jẹ́ ná èmi ò mọ̀ mo ti fún ní àǹfààní tó bá wá sí ilé ìjọsìn náà. you don't know that I don't talk inside. ṣé o mọ̀ wípé mi ò kì í sọ̀rọ̀ nínú ilé. I talk outside. máa sọ ní ìta. let it be your name. ẹ jẹ́ kó tẹ̀ ṣe. ẹ jẹ́ kó ṣe o. let her understand. ogun tó fẹ́ fà ogun tí kò lè kò ní lè jà tán ni. the battle he wants to draw is the one he cannot finish ìyàwó oníṣe kò lè jà tán o. the wife of Onídìrí he did not overcome it. pass my message to her. ẹ kọ ẹ fi ọ̀rọ̀ mi ránṣẹ́ sí i. let it be your day. ẹ jẹ́ kó bẹ́ẹ̀ ṣe mí. mi ò ní pe fúnṣẹ́jú kan èmi ọlọ́lá. I will never call it for a minute. but I have sent a message to her. ṣùgbọ́n mo ti fi ọ̀rọ̀ ránṣẹ́ sí i báyìí. let it be your day. ẹ jẹ́ kó bẹ́ẹ̀ ṣe mí. Expansion means greatness. Ìgò ọ̀rọ̀. And if you want to be great sometimes, bí You have to close your eyes against something. Because if you don't close your eyes to something. You can never be great. Unlike last week bí ọ̀sẹ̀ tó kọjá sẹ́yìn. when I'm packing the loan in my office. nígbà tí mò ń kó ẹrù nínú yàrá àgbàlejò mi. I begin to saw ìyẹn lẹ́sìn doing somehow. mò ń rí ìyẹn lẹ́yìn bó ṣe ń ṣe bákan. but I don't care about her face. kò sí èyí tó kàn mí pẹ̀lú ojú rẹ̀. My own is what I want to do. Tèmi ní owó tí mo fẹ́ ṣe. Later I met her upstairs ó wá lóṣù bí ẹyẹ tí ó ti ní problem. nígbà tó yá mo bá wọn ní òkè mo rí pé wọ́n wá bẹ̀rẹ̀ like a bear that is sick. Nígbà tó bàbá ṣe ń lọ nìyẹn. He said, Father, are you going? Oníṣẹ́ fẹ́ bà yé mi jẹ́. I I answered Ah, did you want to win my life? Hey, when we talk about greatness sometimes. Bá a bá ṣe nípa ìdíje kan ní ìgbà mìíràn. You will need to shut something down. iye owó tó san ni ó ti san gbogbo gbèsè ọdún mẹ́jọ fún INEC greatness does not have pie. Tinubu has paid a debt of eight years to INEC yeah. because because he wants to get a particular destination. That is greatness. Eléyìí náà pè ní ibi gíga. He never have passion. Kò ní àánú rárá. Ó jẹ́ ti sún àwọn èèyàn kan sí wàhálà odidi ọdún mẹ́jọ. And he has put some people for a period for eight years. When you want to be great in life. níbi ọdún yìí. àjẹkọjá ìṣe yìí. wọ́n ti ló ọ̀dà ìṣọ̀. gbogbo tá a mọ̀ lábẹ́ ẹ̀kọ́ yìí. wọ́n tó lò. gbogbo tó gbọ́dọ̀ mọ̀. number one. àkọ́kọ́. you must have God to lead you. o gbọ́dọ̀ ní ọlọ́run láti darí rẹ. from March God has been leading me against today. láti oṣù kẹta ti ń bá mi sọ̀ síwájú ọjọ́ òní. March. láti oṣù kẹta. and I begin to press. mo bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú. mo sọ fún gbogbo àwọn èèyàn owó ṣe é ná ní sí o. I am telling you you can spend money now. tó bá tí mo ná owó sí o. because I have a place I am spending money. number one under this topic. ìgbà ọ̀gá wọn bẹ ẹ̀kọ́ yìí. God must lead you. ọ̀dọ́ ń gbọ́dọ̀ darí rẹ. let me be your name. ẹ jẹ́ kó bẹ́ẹ̀ ṣe é. ọlọ́run ò bá ní ìdíwa ni tó bá pé wọ́n ti wó bíbá ẹni yẹ̀yẹ́ ò bá jáde síta. If God did not listen to us and this place is being destroyed, you will have a mark. Èyí á ti jáde síta. Disgrace, absence of shame will be out. Èmi tí mi ò tó Ọbásanjọ́ mi I am not up to Pastor John. Mi ò tó Pastor Chris. I am not up to Pastor Chris. Mi ò tó Pastor Adé Adéjàre. I am not up to Pastor Adéjàre. Mi ò tó MFM Pastor. I am not up to MFM Pastor. Ayé ṣe ń wáyé yé mi. And people are seeking for my company. Ẹ jẹ́ jẹ́ ṣe. Lẹ̀sìn bí yọ̀ọ́ sẹ́yìn. Wọ́n ní fún mọ́tò tí Adéjàre ń wà lẹ́sẹ̀ mi. They have never seen me riding the same car driving the same car with the pastor. I will be pilot in iwájú mo sì ní pilot. They didn't see any pilot in front of me and behind me. Kí ni wọ́n ṣe ń wáyé And they are seeking to mock In this journey of greatness. Nínú ìrìn àjò ibi gíga. Number one thing you need to consider. Ohun àkọ́kọ́ tó o gbọ́dọ̀ yẹ̀wò. God must lead you. Ọlọ́run gbọ́dọ̀ darí rẹ. And God is leading me. Ọlọ́run dẹ̀ ń darí mi. And I keep on following you. Number two. You must act mentor or a teacher. o gbọ́dọ̀ ní ẹni tá à ń pè ní olùkọ́ni tàbí ẹni tí ń tọ́ni sọ́nà. there is a difference between God and Holy Spirit. ìyàtọ̀ wà nínú ọlọ́run àti ẹ̀mí mímọ́. put your hands together for your hand light. lọ lọ òun ni ọlọ́run lè rò ṣùgbọ́n gbogbo ẹjọ́ ni ẹ̀mí mímọ́ lè rò. it is not all matters God will speak or intervene. work of the Holy Spirit. Whoever that want to stand as your mentor of the Holy Spirit. Ẹnikẹ́ni tó bá dúró bí aláwọ̀kọ́ṣe the àbọ̀ olùtọ́ni rẹ̀ ó gbọ́dọ̀ jẹ́ ẹ̀mí mímọ́. Lẹ́tọ̀ bá let's dé lẹ́tọ̀ bá ti gbẹ́jọ́ kan rẹ̀. Because by the time you get there, you said you bring the matter. Ó máa ní time rẹ̀. He had time for hearing. Let it be your business. mo ti ronú sí. majority of people have told me are writing intently based on what I want to do. they begin to give me instances. wọ́n bẹ̀rẹ̀ sí fún mi ní àwọn àpẹẹrẹ. I let them to know. mo jẹ́ kí wọ́n mọ̀ I need to move. mo nílò láti tẹ̀síwájú. let me know. ẹ jẹ́ tẹ̀ ṣe. action ni we just follow. bí ìgboyà rẹ ò bá ti sí ní ojú ìṣe o máa kàn ṣubú sí wọn lọ́wọ́ ni. ẹ ká sọ́ di ìgbà tá a máa ṣe orí òkè kan. please let us postpone it to the time to reach our time. nǹkan tá a ṣe lọ́dún mẹ́jọ tó padà ní báyìí. what we did eight years and the current is. ṣé ni mo tún fẹ́ lórí ìgbà tá a bá what do you think why would I wait till the time to finish our time. I need to move. mo nílò láti tẹ̀síwájú. ẹ jẹ́ pé àwòrán. you must take the step of risk. o gbọ́dọ̀ jẹ́ ìgbésẹ̀ ibi tó máa já sí tó máa já sí. if you really need greatness in life. tó bá fẹ́ lò tọ́ o nílò ibi gíga ní ayé tó wà yìí. Jésù náà tèkì ìgbésẹ̀ ibi tó bá máa já sí ni kó já sí. and Jesus Christ take two instead of risk. tó bá lọ kábẹ̀ dáadáa. when you read the place well. Jésù kọ́ lọ́lọ́run kọ́kọ́ pè. It is not Jesus that God first called. Ọ̀pọ̀lọpọ̀ ló pé pèsè o máa lọ. He called many. Will you go? Ọláhun ò lè lọ. And they say they can't go. Ṣùgbọ́n nígbà tó di ọ̀dọ̀ ti Jésù. When he got to Jesus. Ìgbésẹ̀ ti Jésù pé ni wípé. The steps just like you. Ibi tó bá máa já sí wípé. Wherever is great to end. Every great people out there. Pardon? Every great people out there. outside. Ṣé ò kí wọn ní ìta? They take a step of risk. Àwọn náà gbé ìgbésẹ̀ kan àjásí ló máa jásí. Wọ́n ló jẹ́ èèyàn tí kò dédé sí ẹ̀kí tó lọ́wọ́ yẹn. Who is being called a public figure that does not take a step of greatness? Àwọn àwọn white ni wọ́n kàn máa ń wò. Ìrìn àwọn yìí ẹ̀ mú tẹ́ wá ṣe ẹ̀mú You don't know what you are doing. Why you don't know what you are doing? Why you don't know what you are doing? I must tell you that. Gbọ́dọ̀ sílẹ̀ fún ọ. I am telling you this because I am rounding up mò ń sọ eléyìí nítorí pé mo ti ń ṣìkò ní àkótọ́. ìjọ inú wọn ti rẹ̀ jù yẹn. ọmọ tí ò bá ti lè dé ìgbésẹ̀ ibi tó bá máa já ni kó já kó lè ṣàṣeyọrí láyé. you don't take a step of risk you can never be prosper in life. ní ọ̀sẹ̀ tó kọjá torí ẹ̀. last week you see. mo ti wà ní ìkórìtà níbi tí wọ́n ti kó ẹgbàá dání. I was at the point where I get all those cane. Nínú ẹ̀mí ni o. In the spirit. Tí mo dẹ̀ sọ fún ọ. And I'm telling you. Ẹgbà tẹ ẹmú dání ìṣẹ́. This cane you owe. Ṣé nǹkan kan. It can't do anything. Ṣé ẹ wá ní kí n fi iṣẹ́ ìrànṣẹ́ ìṣẹ̀lẹ̀? Does that mean I should leave this ministerial work? It is not possible. Kò ṣe kò ṣe ohun tó ṣe é ṣe. Iṣẹ́ tó ní ọ̀rọ̀ mi. It is the oh, work I have been sent forever. I need to continue. Mo ti gbọ́dọ̀ tẹ̀síwájú. Jeremiah twenty nine eleven. Mo Jeremiah twenty nine eleven. You need to find it right away. Jeremiah twenty nine eleven. Kò sí àwọn tó ṣoríire tí wọn ò take a risk. There is no one that is successful that did not take a risk. Ọmọ Yahoo torí tó ra mọ́tò torí tó gbowó òun náà ṣe kí ló take a risk. The Yahoo guy that is sick money he took a step of risk sóríire tó rí lọ. all those successful one are air. Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá. Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá. Michael Deluca. Michael Deluca. They take risk. Wọ́n gbé ìgbésẹ̀ bí wọ́n máa já sí kó já sí. Pàtẹ́wọ́ fún Jésù. Clapton. Wọ́n fẹ́ sáyìn ní kọ́ńtíráàtì kan pẹ̀lú ọ̀dẹ̀ ní Yíbo kan bájú máa ń ṣe pé kí lórúkọ ẹ̀ ẹ máa mọ̀ onígbà tó ìgbà tí ìgbà tí Adéluga pé o. Oní ìgbà tí Adéluga pé o. He said when Adéluga called him. Olúwo ṣe jókòó báyìí. As he sat. Ó offer òun ní ten million naira. He gave he offered him ten million naira. Fún contract tí òun fẹ́ sign pẹ̀lú ẹ̀. For the contract he want to sign with him. Nínú òun. And his team. Òun rí pé òun ti one million. I I observe that he has not received a million naira. Nínú iṣẹ́ tó ń ṣe. In the work he's doing. Ṣùgbọ́n òun jẹ́ ìjókòó síwájú Adéluga. And you sitting down in front of Adéluga. Ó fẹ́ fún òun ní ten million. You want to give him a million naira. lórí contract tí o fẹ́ gbà. on the contract he wants to receive. ó mọ̀ ní tí mo ṣe dé ìbàdàn. you you don't know reason why I am here. ìjọ tí n bá sọ fún client mi wípé five hundred thousand mo fẹ́ gbà lọ́wọ́ ẹ̀. anytime I tell my client I want to collect five five hundred thousand from your hand. sí ohun tó lè sọ. there is nothing they can say. ibẹ̀ ni mo máa dúró sí. that is where I will stand. ìwọ tó jẹ́ wípé nígbà tí o bá ní pé o fẹ́ gba two hundred thousand. when you say you want to collect two hundred thousand. wọ́n wá ń sọ fún ẹ wípé ah jọba dáàdi ẹ̀ẹ́dẹ̀ gba thirty thousand. please dáàdi collect thirty thousand naira from our hand wá gba thirty thousand lọ́wọ́. you collect it. o lè débi tí mo délé. you can't get to where I am today. ilé bi ni. you are property person. àìmọye àwọn tó ti lọ nípasẹ̀ wípé ti bá ti wípé iye báyìí ló fẹ́ gbà wọ́n dẹ̀ ti lọ mi ò kíyà I don't call I don't call them. numbers of people that are gone that is not even my client again. The, so, the man last week told me that he want to give me five hundred thousand. ọkùnrin ọkùnrin mi ní ọ̀sẹ̀ tó kẹ́lẹ́ kó máa fún mi five hundred thousand. He told me last week. Ó sọ fún mi ní ọ̀sẹ̀ tó kọjá. Ìgbà two weeks ago. Bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn. Nígbà àwọn tó ń ṣẹlẹ̀ yọ́dọ̀ yìí. Ìgbà what is happening to you now? Tó bá ti jọ Monday. On Monday. Mo máa send five hundred thousand. I will send five hundred thousand. Nígbà tó ti jọ Monday. On Monday. Èmi ò ní call you. I did not send you call. I did not check it Nígbà tó ti àárọ̀ yìí. This morning. Mo tó wo eh, eh, eh, workshop rẹ̀. I saw this workshop. Mo wá ní mo ti block And I saw that he blocked me. Mo wá lọ sórí didn't beg you to give me money. You said you give five hundred thousand. That you are going to face the consequence. And I block him back. Bí o bá fẹ́ rí ìrìn àjò ibi tó ga. If you want to settle. ṣe mí ni mo ṣe ń ti ara mi. it is not the way it's doing me I'm pushing myself. I am led by the Holy Spirit. mo ní ìtọ́ni ẹ̀mí mímọ́. and let me tell you something. lọ́wọ́ wá jẹ́ ìyẹn jẹ́ bàgà èmi ti fún èèyàn bá gan-an ẹ̀ta lọ ìyẹn wá jẹ́ bàgà. I have used over one thousand naira before. you must be able to take a decision if you want to be great. bó o bá fẹ́ jẹ́ débi gíga o gbọ́dọ̀ mú o gbọ́dọ̀ jẹni tó ní ìpinnu. Number six. Ẹlẹ́kẹ̀fà. You need to think of obedience. O gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ ẹni tí ń tàn. If you want to be great in life. Bí o bá fẹ́ dé ibi gíga láyé. Jeremiah twenty twenty nine eleven ìyá hallelujah Isaiah eleven nineteen. One nineteen. Put your hands together. Isaiah one nineteen. Jeremiah twenty nine. Jeremiah twenty nine èmi mọ èrò tí mo rò sí. Gbogbo èrò tí mo rò sí yìí. Ni Olúwa wí. Ni Olúwa wí. Àní ìlú àlàáfíà. Ìlú àlàáfíà. Kì í ṣe ibi. Kì í ṣe ti Láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí. Láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí olọjọkọ sí èkó pé ohun tó lọ ṣe lẹkọọ. you sit in Lagos I don't know what you have come there from. ohun tó bá lọ ṣe ní èkó tí kò ti mú owó wá fún mi nínú ṣọ́ọ̀ṣì yóò fún ní gbogbo ẹ̀. whatever you have done for you have done to Lagos to do it does not bring any money to me in this church is empty. ohun tó bá ti ṣe tó lọ ṣe lẹkọọ tí kò ti ní pé màámi ẹ gba owó àpò ráìsì méjì kẹfí increase ọjà yóò fún ní gbogbo ẹ̀. whatever you have done to do in Lagos does not bring any money to me. I need to talk to you. God of health mention. Wà tó fi láìpẹ́. Ẹni tó bá fíìlì mi ló máa wá bá mi níbi tí mo wà. The those that feel me will come and meet me where I am. Àtọ̀rọ̀ fún ọlọ́run alágbára. Isaiah one nineteen sir. Kí ló wí? Bí ẹ̀yin bá fẹ́. Bí ẹ bá fẹ́. Tí ẹ sì gbọ́ràn. Tí ẹ sì gbọ́ràn. Ẹ máa jèrè ilẹ̀ náà. ẹni tó bá fìlù. the people that fail. lẹ́yìn tó lọ síbi ṣọ́ọ̀ṣì kan tó rí wọ́n yé ṣe tó wá rí pé ha bàbá yìí dẹ̀ ń sọ dodo nǹkan tó he will come for me. maybe after he went he has gone to some churches and see that the way they are doing and when he meet me he will surely sit for me. anything tó o bá ti lè profit mi mi ò jókòó síbẹ̀ pẹ́. whatever I cannot profit me I don stand there for another time. pàtẹ́wọ́ fún Jésù. clap Jesus ẹlẹ́ẹ̀kejì ẹni jókòó. number seven. number seven. ọ̀hún tẹ́lẹ̀ tóbi kẹyà ń tìrìtì. lábẹ́ ẹ̀kọ́ tí mò ń kọ́ yìí. you need to take a step of humbleness. o gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ ìrẹ̀lẹ̀. if you want to be great. bí o bá fẹ́ débi gíga. humbleness. ìrẹ̀lẹ̀. yes if you want to be great. bí o bá fẹ́ débi gíga. must take a term of pure faith number eight. o gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ tí ò ní àbàwọ́n. ilé sọ mi ó ṣí àfọ six. ilé sọ mi ó ṣí àfọ six. Awoyomi second Timothy second Timothy two fifteen. Ó ṣí àfọ six ilé sọ second Timothy two fifteen Awoyomi. Senior prophetess Taiwo, Luke 8 10. Luke 8 10. Proverbs 25 2. Proverbs 25 2. Page 10. Ìgbésẹ̀. Ìyẹn lèmi náà ń gbé. And that is what I take. Kò easy rárá. It is not easy. And that is the step I am taking and it is a delicate step. ó jẹ́ ìgbésẹ̀ tó léwu. ṣe ẹ ní ọ̀sẹ̀ tó kọjá pé òwò kọ̀ọ̀bá tó máa ń fò kiri tó máa ń fò láti orí ilẹ̀ sókè tó máa ń fò kiri báyìí wọ́n máa amẹ́ríkà ìlú èyìnbó ló wà. John fia Batman ṣe ni pé nǹkan tí ó ṣe yẹn gbogbo ló padà pa ọ̀sẹ̀ tó kọjá ló ó fò láti òkè kò hit target yẹn. it is target. when you want to take a step of greatness it is a risk bí mo bá fẹ́ gbé ìgbésẹ̀ ẹni gíga ó jẹ́ ìgbésẹ̀ ibi ọmọ àjásí ló máa jásí. alóbẹ́ kàwé. wo second Timothy. kí ni ẹ wí. two fifteen ṣáàpọ̀ láti sápọn. láti fi ara rẹ hàn. níwájú ọlọ́run. níwájú ẹni tí ó yege. òṣìṣẹ́ tí kò ní láti tijú. láti tijú. tí ó pín ọ̀rọ̀ òtítọ́ bí ó ti yẹ. pàtẹ́wọ́ fún jésù. Jesus. When Matthew, when she was coming, I was washing up wọ́n dé ṣọ́ọ̀ṣì láti wá wọṣọ wáìtì wọn. now i i now saw that we have we have we have moved from the level of those that will come to church to put on white. àbí kí ni rẹ̀ kà. Second Timothy two fifteen. Ṣáàpọ̀ láti fi ara rẹ̀ hàn níwájú ọlọ́run níwájú ọlọ́run. bí ẹni tí ó yege. gẹ́gẹ́ bí ẹni tó yege. òṣìṣẹ́ tí kò ní láti tijú. òṣìṣẹ́ tí kò ní láti tijú. tí ó ń pín ọ̀rọ̀ òtítọ́ bí ó ti yẹ. tí ọ̀rọ̀ òtítọ́ bí ó ti yẹ. pàtó kíláàsì. ni mo ti ń wò. I was washing her in the upper. Òrìbó ti kúrò tẹ́lẹ̀ tó máa tẹ̀ wá lọ́nà ni à níbo ni o ti fẹ́ ṣéǹjì. Ó ti ó ti kúrò lẹ́kùn èyí tí ó ṣẹ̀ṣẹ̀ máa wá ní pé òun wọ aṣọ wá láti lé láti wá sin Ọlọ́run. Ọlọ́run tí òun mọ̀ wípé aṣọ funfun ló yẹ kó fi. That the God he knows that he needs to put on white garment yourself. Mo ní Bíbélì sọ bẹ́ẹ̀. And that is what the Bible is saying. Number nine. Ẹlẹ́ẹ̀kẹsàn-án. You must keep eyes on knowledge. O gbọ́dọ̀ tẹjú mọ́ ọgbọ́n hmm, knowledge ọgbọ́n ọgbọ́n ìmọ̀ yes ìmọ̀ nìyẹn gbọ́dọ̀ fẹ́ kí wọ́n ìmọ̀ ó ti rí ìmọ̀ wípé à kò kò kò pé òun lòun sin ọlọ́run òun sin ọlọ́run bíbà òun wá òun wá kó aṣọ pamọ́ sínú àná òun kó aṣọ pamọ́ sínú kiri nígbà tó ń wájú ìgbà lòun jẹ̀jẹ̀ lọ sínú pẹ́lẹ̀ òun fẹ́ sọ ní ṣèǹdí aṣọ ìmọ̀ nìyẹn. that is If you want to be great in life, don't eh, seek for knowledge. Gbọ́dọ̀ wá ìmọ̀. Àwọn ọmọ yàtọ̀ àwòrán. Ilé sọ mi kí ló ṣẹlẹ̀ níbẹ̀. Ó ṣe ọmọ six. A gé ọ̀wọ́ ènìyàn mi kúrò. A gé ọ̀wọ́ ènìyàn mi kúrò. Nítorí àìní ìmọ̀. Nítorí pé wọn ò ní ìmọ̀. Nítorí wọ́n ti kọ ìmọ̀ sílẹ̀. Wọ́n ti kọ ìmọ̀ sílẹ̀. Èèyàn sì kọ̀. Èèyàn sì kọ̀. Tí ìwọ tí ìwọ kì yóò ṣe àlùfáà ni mọ́. Ojú yẹn lọ. Níwọ̀n bí ìwọ ti gbàgbé òfin Ọlọ́run rẹ. Èmi pẹ̀lú ògbàgbé àwọn ọmọ rẹ. Ẹ máa tẹ̀wọ́ fún Jésù. Wọ́n ní ìmọ̀ ìjọ tí mo ti sọ̀rọ̀ sí blessing òun ni blessing ló ti wọnú ṣọ́ọ̀ṣì wọn. the day I have spoken to blessing he has not come into church again. àwọn tí wọn ò fún mi tọ́kẹ́ bèrè lọ́wọ́ èpè láti ìjọ tí blessing ti wọnú ṣọ́ọ̀ṣì ṣé blessing díjú ó ní kí n gba credit hundred naira ni. the blessing give me a card of hundred naira. ẹni tí yóò yẹ fún nǹkan kan. the person that does not worth anything. wọn máa waste time wa lórí rẹ̀. we can't waste our time over such person. níbi tí àwọn ti ń pòǹgbẹ ọ̀rọ̀ yìí gangan jókòó sí. we hear people that are taxing of this world they are sitting. àwọn tí ń pòǹgbẹ ọ̀rọ̀ yìí ló ní wá rán wa sí. they are the people God sent us to. kò sí bí o ṣe lè sọ̀rọ̀ sí àwọn tí ń pòǹgbẹ ọ̀rọ̀ yìí ò ní kúrò. there is no way you speak or you condemn those people that is taxed for this world they will never leave. wọ́n máa jókòó ni. they will sit. tó bá tẹ̀ tún ọjọ́ kejì gan tó bá gbé àwọn kan dáàdì ti rọ̀ wá ní àdáàdì ẹ má bínú àná o ẹ béèrè lọ́wọ́ ètò bá pè mí they are stealing they are silly people. wọ́n jẹ́ ènìyàn ènìyàn dáadáa. ṣé wọ́n á máa jókòó pẹ̀lú ènìyàn dáadáa. will I be sitting down with a silly person. ẹ kàwé ta ló máa kàwé ìgbà fún mi ní sùúrù ó yá samuel ṣé màá wá máa jókòó pẹ̀lú ènìyàn dáadáa. will I be sitting down with a silly person. Come, someone. Àwọn máa jókòó pẹ̀lú ìyẹn dáadáa. We like sitting down with a silly person. Eh? Nígbà tí irú blessing yẹn tó ń tẹ̀lé eh, bíríkì kékeré. When somebody like blessing is following bíríkì. Ṣé pé èèyàn dáadáa ló ọpọlọ eku ló wà lórí blessing tẹ̀lé? As in a hard way. Èní ìlú máa block ẹ̀ lórí internet. Today I am going to block ẹni tó bá lóun ò fẹ́ rí wa àwa máa block ẹ̀ lóru. the person that don't want to see us will shut him down will shut the person down. ó ti kúrò nínú ayé nìyẹn. is true that they have learned the war. psalm one sir. kí ni ẹ wí. ìbùkún ni fún ọkùnrin náà. ìbùkún ni fún ọkùnrin náà. kókó rí ní ìmọ̀ àwọn èèyàn búburú. kò jókòó kò jókòó ló sọ. he did not sit down. màmá máa jókòó ní ìmọ̀ inú àwọn èèyàn. you lie be sitting down. lórí pé ó fi ọjọ́ ìsinmi sílẹ̀ ó wá lọ bá àwọn tí wọn ò wá ṣọ́ọ̀ṣì mọ́ ọwọ́ ẹbẹ̀rẹ̀ lọ́wọ́ bílíkì pé ṣé gbogbo ìdàkọ́ lọ́mọ ẹ̀ ń jẹ bisikíìtì àwọn tó ṣe bẹ́ẹ̀ nígbà bílíkì wá lọ tó tẹ́lẹ̀ sí gbogbo orí títì ọwọ́ ń ṣe bẹ́ẹ̀ ní ìfọmọ́ wọn lórí títì ìtẹ́jókòó lẹ òdùnnà mú mú tí mo sọ yìí. I know what I am saying is you are not wise. gbogbo ìgbà tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀dì ẹnu ayé wọn bíríkì máa jẹun ọmọ ẹ máa jẹun ṣùgbọ́n nígbà tí ọmọ bíríkì bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀dì ojú títì ní bàdígà ni lọ tún sẹ́ǹtì sí. ẹ̀yin lè gbogbo tí mo sọ. it is you that you are not wise I know what I am saying. gbogbo tí mo jẹ fún yín lè I know what I am fighting for you don't understand me. knowledge. ìmọ̀. kàwé. ìbùkún ni fún ọkùnrin náà. ìbùkún ni fún mi o. tí kò rí ní ìmọ̀ àwọn èèyàn kúkú. tí mi ò jókòó sí àárín àwọn. tí kò sì tó ní ọ̀nà àwọn ẹlẹ́sẹ̀. tí kò sì jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́sẹ̀. ẹ lọ jókòó. let's go and sit down. ṣọ́ọ̀tì irú àwọn èèyàn yẹn dá. such person happen, to shut down. ṣàyẹ̀lẹ̀ ìtọ̀kọ̀. onílù láti tẹ̀síwájú. and set your life. lọ to ayé rẹ. Look eight ten. Look eight ten. Look eight ten. Yes. Ó sì wí fún wọn pé. Ó sì wí fún wọn pé. Ẹ̀yin ni ẹ̀yin ni a fi fún. Ẹ̀yin ọ̀rọ̀ ìjìnlẹ̀ ìjọba ọlọ́run. ọ̀rọ̀ ìjìnlẹ̀ ìjọba ọlọ́run. ṣùgbọ́n fún àwọn mìíràn ni òwe. fún àwọn mìíràn òwe ni. bẹ́ẹ̀ ni rírí. yes. kí wọn kí ó lè máa rí. tẹ́ẹ̀nì mo ní kẹ́ka o. owó tẹ́ẹ̀nì. yes. ó ṣe wà lẹ́yìn pé ní rírí kí wọn kí ó lè máa rí àti ní gbígbá kí wọn má lè kí ó lè má jẹ wọn. òwe ni ohun tó ń sọ. it is an adage in àwọn tó ti sẹ́yìn. àwọn kò sọ fún ya pé àwọn kò sọ fún ya oníní ní kí wọ́n bá lè má rí níbi gbọ́dọ̀ kó má ṣe kí ni kó má lè wọ̀ ẹ pàtàkó fún Jésù. ọmọ e, ègbé ni gbogbo wọn. they are they are perished persons. Proverbs 25 2. Proverbs 25 2 ẹ̀yin la fún lẹ́ẹ̀kan ẹ̀yin ni ó kàwé. ìwé òwe orí kẹẹ̀ẹ́dọ́gbọ̀n. kí ló wí kí ló wí. ògo ọlọ́run ni láti pa ọ̀ràn mọ́. ògo ọlọ́run ni láti pa ọ̀ràn mọ́. ṣùgbọ́n ọlá ọba ni láti wádìí ọ̀rọ̀. ọlá ọba láti wádìí ọ̀rọ̀ pàtẹ́wọ́ fún Jésù. Number ten. Eleven. You must take a diligent step. Step o gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ akiri to acquire greatness láti dá ibi gíga mú. hallelujah proverbs twenty two nine twenty nine a diligent a diligent. ìgbésẹ̀ akọ àbí ìgbésẹ̀ akin. a diligent one. ìgbésẹ̀ akọ àbí ìgbésẹ̀ akin. to acquire greatness. láti dá ibi gíga mú. kí twenty two twenty nine twenty two twenty nine yes ìwọ rí ènìyàn tí ó fi àìṣèmẹ́lẹ́ ṣe iṣẹ́ rẹ̀ òun òjò níwájú ọba àwọn ọba òkì yóò dúró níwájú ọba lásán. lọ́wọ́ bó ṣe máa kọ́ sí àwọn tí ń ṣe ṣàwámà ṣẹ́ni tí ń ṣe ṣàwámà ṣẹ́ni ẹ̀ ọmọ yẹn ti lọ go to go to temple temple tó rí yẹn lọ́wọ́ bọ̀bọ̀ tó ṣe ṣàwárà bẹ̀. look at temple you see a guy that is doing ṣàwárà. àjẹsọ́ fún ìṣòwò lọ́wọ́ ẹlọ́ṣẹ́ lọ́kọ́ tó ṣe ṣàwárà. pray and learn the truth to you up to this time. ọ̀ ti fún wa report rẹ̀. they have not given us a report. I, I, I am leaving you. Tell me ti fi ẹ lẹ. tẹ feel me and you will get me where I am. when you feel me you shall locate me where I am. uh, and you want me to take you that you are serious. o lè bẹ́ẹ̀ kí n bẹ̀rẹ̀ pé ohun oh, serious. you are not serious. Oh, mọ ohun you don't know what you are doing o tó ń ṣe rárá. you know what you are doing. nítorí pé èmi tí mo offer ẹ nírú jọ́ọ̀bù yẹn mi gan sunkún mo sì jẹ ìyá. because I that am over you such I am thinking I am also suffering. mo sọ fún ìyàwó mi about um, last year. I told my wife about last year. wọ́n ní iṣẹ́ tí à ń ṣe yìí. I said this work we are doing. ẹ gbé iṣẹ́ yìí lárugẹ. try to motivate this work. wà á mo ti dárúkọ èèyàn kan ní ìbàdí fẹ́ràn mi ọ̀rẹ́ mi fẹ́ràn mi. I never was friend fẹ́ràn mi my schoolmates. nígbà tó di last week. last week. ló wá dé fọ́tò wa. He brought our photo. Ó ní kí n wo ilé méjì tí fẹ́ràn mi ṣí at a time. He said look at two houses fẹ́ràn mi do the housewarming at a time. kò dẹ̀ ń ṣe iṣẹ́ kan. it's not just a work. iṣẹ́ tí mò ń ṣe yìí náà ni fẹ́ràn mi ń polówó lórí internet. is this work I am doing that is advertising on internet. ọ̀sẹ̀ awẹ́ bíi ọ̀sẹ̀ kìíní kan ìfẹ́ràn ọ̀dọ̀ ọkọ lọ́wọ́ rẹ̀ a tún máa ṣe báyìí ọ̀dọ̀ ọdọ̀ ọkọ lọ́wọ́ ah, rẹ̀ a ìlẹ̀kẹ̀rẹ̀ ìlẹ̀kẹ̀rẹ̀ ìlẹ̀kẹ̀rẹ̀ pàtẹ́wọ́ mú Jésù ilé méjì ìfẹ́ràn mi ṣe. He build two houses last year. You don't want to work and you want to spend money. Oh, very ṣiṣẹ́ Oh, dẹ̀ fẹ́ máa náwó. If you want to be great in life, you will deny, you will deny some things. Be over o day, be king gíga láyé yìí àwọn kọ́kọ́ wà tó máa jùlẹ̀. àwọn tí wọ́n ní mi ò sùn mọ́ báwo ló ṣe ṣe àwọn sleeping why do why see that your eyes red. I deny it. nítorí wípé mo kọ̀ mi ò mo kọ̀ láti ṣe. I deny it. mo kọ̀ láti ṣe. mo ní láti dìde. because I need to elevate. mo fẹ́ máa sùn àbí. you want to be sleeping. o lè fẹ́ sórí and you want to prosper tẹ́bá wá tó ń ṣoríire ẹ máa ma ní kó ṣoríire. and you see the person that succeed you now say the person is successful. ọmọ gẹ́ẹ̀ tó score yẹn tó bá jọ sílẹ̀ yẹn àwọn ẹ bá jọ tó yẹ tó bá ti ń play ọ̀rá ah! ẹni tó ń ṣoríire wọ́n ṣe báyìí fún báyìí ẹ ti bàjá yẹ. the person that is successful you are willing and. ẹni tó fẹ́ dìde láyé kì í ṣe irú kan bẹ́ẹ̀. the person that want to work well will not do such a thing. wàá ní wàá ṣe bẹ́ẹ̀ ni mo rí. mo ti sọ tó torí létí. I have spoken a lot. tá a bá dé ọ̀hún tá a ń lọ I don't preach like this again I preach normal very simple ìwádìí pé nítorí sàárì wáìnì níbẹ̀ I will drink wine I am telling you sì jẹ́. Taking a stand is becoming it is becoming ready for what you are desire for. Do ah! you Gbígbà ìgbésẹ̀ ó ti jẹ́ ohun tó ti ṣe tán tó ti rò lọ́nà pé o fẹ́ ṣe. Again here bákan náà ní. preparation is when you fully ready for what you decide for. ìdáhàdì ọjọ́ ohun tó o ti ṣe tán fún ohun tó o ti rò ó máa ṣe. preparation and taking the step within the same thing. ìdáhàdì àti gbígbé ìgbésẹ̀ bákan náà ni wọ́n tẹ́wọ́ fún Jésù. clap you. ọdún mẹ́rin sluggishly. ọdún mélòó ló tó fẹ́ meet pẹ̀lú tó wà lẹ́yìn. how many years are you going to wait up with the same thing on ground. tààrà sìmẹ́ǹtì ní four thousand six hundred ní ọ̀sẹ̀ tó kọjá. we bought the cement four thousand last week. tó dẹ̀ ti di èyí tí wọ́n ti sọ di five thousand three hundred. and today it has become five thousand three hundred. lórí sí òsì tó yẹ pé opportunity ta dé ní ẹ lọ́dẹ kó kọ kó orí ẹ kó lè fi sọ sí. and the opportunity given to you for you to think wise so that you can succeed. wọn ò fẹ́ jẹ́ kẹ́ ẹ di èèyàn wọn ò fẹ́ jẹ́ kẹ́ ẹ di èèyàn wọn wọn fẹ́ jẹ́ kẹ́ ẹ kú they are pushing you to the wall kì í ṣe to the wall you will enter inside the wall very soon. pàtẹ́wọ́ fún Jésù. thank you. I want you to die not even to the wall you will sit inside the wall. number eleven here. number eleven. My taking a, lay a step to live here, it is for greatness, not for falling or freedom. Gbígbé ìgbésẹ̀ àti gbẹ̀mí dábò òbí kò jẹ́ fún mi ìṣubú ṣùgbọ́n fún ibi gíga. It took me many risks, many risks. Ó gbà mí ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ìtọ́ra já sí. I never care about it. Nípa ìdí eré mi ò tiẹ̀ rárá much I know that the step I am taking is leading me to the greatness. Ní ìgbà tí mo ti mọ̀ wípé ìgbésẹ̀ tí mò ń gbé ó ń mú mi lọ síbi tó ga. Second Chronicle white Second Chronicle twenty-seven six. Stop wasting your time maafi akoko ẹsùfò. àwọn ọ̀rẹ́ tó bá rìn láàrin oṣù kan tí kò dẹ̀ rí kankan tó fẹ́ ṣe ń bẹ̀ kó jẹ́ kó jẹ́ kí ni. a friend you are going through it within the month not see anything you need to step back. number twelve yẹn yeah? if you don't take a stand on the battle you are facing. B o bá ogun tó kan. can never be a great person or a mighty person. o ò lè jẹ́ ènìyàn tó ga tàbí ènìyàn tó tóbi nílé never kàwé. second chronicle twenty seven. yes. six. yes. bẹ́ẹ̀ ni Jonathan di alágbára. bẹ́ẹ̀ ni jonathan di alágbára kàwé. nítorí tí ó tún ọ̀nà rẹ̀ ṣe níwájú olúwa ọlọ́run rẹ̀. olùtọ́nù ẹ̀ ṣe wà lórí ẹgbẹ́ alágbára nínú ogun ó díje. In battle, he arose. kàwé màmá yẹn kọ sí. <laughs> bẹ́ẹ̀ ni Jótámù di alágbára nítorí tí ó tún ọ̀nà rẹ̀ ṣe níwájú Olúwa Ọlọ́run rẹ̀. owó ò bá ti tún ọ̀nà rẹ̀ ṣe ó lè di alágbára you can't become somebody. To amend your way, you can become a public figure. And amend yẹn jẹ kẹrin it takes step. The word amend àti àtúnṣe yìí ó nílò ìgbésẹ̀. Number thirteen. Thirteen. Poor preparation will deliver poor results. Ìgbáradì tí ò kójú òṣùwọ̀n kò ní mú èsì tó dáa jáde. My brother, number 13. Number 13. My brother, if you don't want to be dethroned. Ẹ̀yin arákùnrin mi bí o bàbá ká yẹ́ lóye. Please prepare your throne very very well. Ẹ ṣe ẹ ṣe àyè yín dáadáa. Number fourteen. Number fourteen. You can only become a champion. O lè jẹ́ olúborí. When you prepare or take a good step o lè jẹ́ oníborí nígbà tó o bá ń gbáradì láti dé nígbà tó o bá ń gbáradì tó o gbé ìgbésẹ̀ tó dára. no matter what your goal is. mi ò fẹ́ mi ò fẹ́ ohun tí ohun ò fẹ́ ohun tí ẹ ohun tó tẹjúmọ́ tó fẹ́ ní. no matter what your desire is. mo fẹ́ mọ èròǹgbà rẹ mi ìfẹ́ mọ́ ṣe rí. it's only a step ìgbésẹ̀ nìkan. can make him to become a champion. ìgbésẹ̀ ọ ìgbésẹ̀ yìí nìkan òun ló yẹ kó òun ló lè jẹ́ o jẹ́ jáwé olúbẹ̀wé. ìgbésẹ̀ nìkan ni. it's just a step. ìgbésẹ̀. a step. òun lè jẹ́ kó jáwé olúbẹ̀wé. it can make you a champion the focus number fifteen. ẹ jẹ́ ẹni tó ní ìtọ́júmọ́. determined number sixteen. ẹ jẹ́ ẹni tó sí ọkàn rẹ̀ ẹni tó dẹ̀ ní ìtẹ́júmọ́. number seventeen never mind what you what never mind what will cause you if you know the race it is for the greatness. máa wo ohun tó máa nú ọ nígbà tó o ti mọ̀ wípé ìgbésẹ̀ yìí. Number 18. Number 18. Believe me. Gbàgbọ́. Greatness it is not a promise. Ibi gíga kì ṣe ìlérí. It is God covenant. Ó jẹ́ májẹ̀mú Ọlọ́run. For everybody. Fún gbogbo ènìyàn. It is not a promise. Kò ṣe ìlérí. Bíi pé ọ̀rọ̀ ẹ̀mí mímọ́. That like Holy Spirit. Ẹ̀mí mímọ́ is a promise. Holy Spirit ó jẹ́ ìlérí. Ìjọba ṣe máa ń kọ wípé olùtùnú ti dé ẹ̀mí àtòkè. kò ṣí ẹ̀mí mọ́. Greatness on its own means expansion enlargement of size number nineteen. Number nineteen ìgbéga tá a bá túbọ̀ ìtumọ̀ rẹ̀ ó jẹ́ ohun tó ó jẹ́ ohun tó bàyẹ̀ ní àpín ìgbòho ó jẹ́ ohun tó bàyẹ̀ ní àpín ìgbòho bákan náà ní ìwọ̀n. Ìgbà tí mi ò rí ṣájà tí mo máa fi ṣáàjì nǹkan tí mo fi ń ṣiṣẹ́ mi ò kọ̀ wí. When I dey see arise. ọ̀tún bá if somebody won't do anything because there no challenge. I take the step. mo gbé ìgbésẹ̀. ó dẹ̀ tó wá padà bá bó ń lọ mọ́ àbí kò bó ti ń lọ mọ́. ló bá àtẹwọ́ fún clap to you. you take the step. ìwọ náà gbé ìgbésẹ̀. what you are facing. Máa tẹ̀síwájú nínú ìran rẹ àti àlá rẹ. Yálà ohun tó bá tó bá dojú kọ. Don't give up. Má gbà fún. Never go down on your heart desire. Má fojú tẹ́lẹ̀ lọ ara rẹ nínú èrò ọkàn rẹ. In as much is leading you to greatness. Nígbà ní ìwọ̀n pàtó mọ̀ wípé ó ń gbé lọ́dún gíga. Twenty one. Eléyìí jẹ́ ogúnlélẹ́jì. Isaiah fifty-eight. Isaiah fifty-eight. from six to ten. six to ten. four people are reading it. ènìyàn mẹ́rin ní kà ló máa kà á. six to ten. Isaiah fifty-eight six to ten. number twenty-two is talking about you need to pray and fast. number two ó sọ nípa gbàdúrà kó gbàwẹ̀. and put work. kó fi iṣẹ́ sí ojú ìṣe. that is all. you can't be praying. o ò lè gbàgbà fasting. kò tún máa gbà. and you don't put work in that. kò má wà ló ó ní ojú ẹ̀. ojú ìṣe pàtẹ́wọ́ mi dé. waste country. Isaiah fifty eight six to ten start start from then you go to the back. Kawe. Isaiah fifty eight to ten. Yes. Àwẹ̀ tí mo àwẹ̀ tí mo yàn. Àwẹ̀ tí mo yàn. Kọ́ kọ́ èyí láti tú láti tú ọjọ́ àìṣòdodo. Yes. Láti tú ẹrù wíwúwo àti láti jẹ́ kí àwọn tí ó ní lára lọ lọ lọ́fẹ̀ àti láti já gbogbo àjàgà. Ẹ máa ń kábẹ̀ẹ́ dáadáa pátá fún Jésù mo bá fẹ́ dìde láyé ẹ o gbọ́dọ̀ ní àwẹ̀ o gbọ́dọ̀ ní àdúrà o sì ní láti máa fi iṣẹ́ iṣẹ́ sí ojúṣe. If you want to be great in life, you must fast and pray Yahweh. and put work. Àwẹ̀ àwẹ̀ àwẹ̀ tí mo yàn kọ́ èyí. Yes. Láti tú ọjọ́ ìṣòdodo. Yes. Láti tú ẹrù wíwo. Àti láti jẹ́ kí àwọn tí ó ní lára. Yes. Lọ lọ́fẹ̀ẹ́. Yes. Àti láti já gbogbo àjàgà. Kẹ́kàwé. Seven. Yes. Seven. Kí ló wí? Seven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 There's a difference between a prayed and fasted and put one in action. Ah, ah. Yes. ló wí. nígbà náà ni ìmọ́lẹ̀ rẹ yóò bá jáde eh, ní eh, eh, òwúrọ̀ ìlera rẹ yóò sì sọ jáde kọ́kọ́. lẹ́yìn lẹ́yìn tó bá gbàwẹ̀ tó gbó gbàdúrà tó tún fi iṣẹ́ sí ojúṣe nígbà náà ni. nígbà náà ni ìmọ́lẹ̀ rẹ yóò bá jáde ní òwúrọ̀ ìlera rẹ yóò sì sọ jáde kọ́kọ́ ah! òdodo rẹ yóò. lẹ́yìn máa kà ẹ kàwé. nígbà náà ni ìwọ pè é. ìwọ yóò pè é. olúwa yóò sì dá ọ lóhùn. olúwa yóò sì dá ẹ lóhùn. ìwọ ò kí òun ó sì wí pé mi. òun ó sì pé òun nìyí. bí ìwọ bá mú àjàgà. nínà ìka àti sísọ ọsàn. kúrò láàrin rẹ̀. pàtẹ́wọ́ fún Jésù. gladly. ojú ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ó gbà yẹn. ìfàsẹ́. ó gbàdúrà. ìpèéjì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 tó tẹ dùn ti jẹ́ kí tó ṣe wí tó ti jẹ́ kó wí ẹ tó tẹ dùn yẹn. the organist has made those to be weak. ohun tá a jẹ gbà fún mi wípé ó kọ́ kẹ́hìndé à ń sanwó oṣù fún mi. is to teach kẹ́hìndé àwọn ẹgbẹ́ ẹni. ṣẹ̀dá tó dẹ̀ dé stage kan apadà ni wípé ó bírèṣì agreement wa àtijọ́ mon àtijọ́ friday láti ní ó ní láti dé sí ibà a máa kọ́ ọmọ yẹn títí dijọ́ saturday then tó bá dẹ̀ ti ṣe àfolówó mọ́tò a máa lọ sílé àwa la sọ bẹ́ẹ̀ fún so branch agreement nígbà tí mo ti sanwó oṣù méjì níbi tó ti ń branch agreement kò wá ń jọ friday mọ́ tó bá tún máa wá ń jọ sátidé alẹ́ ló máa dé ọmọ yẹn máa ti wí nígbà tó dẹ̀ di oṣù lẹ́yìn tí mo san tí oṣù tó kọjá fún mo ní kó dúró jẹ. He breached agreements of contracts and to that effect I told him to stop coming. I am paying him a salary. Mo sanwó ọ̀yá mi fún. Ọmọ dẹ̀ ni mo ní kó kọ́. And I told him to teach my daughter. So therefore don't relent. Nídìí eléyìí, ẹ má ṣiṣẹ́ ìrìnwẹ̀sì. Ẹ tẹ̀síwájú nínú iṣẹ́. Press forward in the work you are doing. kò sí ọ̀mọ̀wé kan. no scholar. kò sí ọ̀mọ̀wé kan. become a scholar. tó di ọ̀mọ̀wé. overnight. ní ọjọ́ kan tàbí ní àṣálẹ́ kan. he or she prepare for it. òun fún ara rẹ̀ tàbí ọkùnrin tàbí obìnrin ó ṣiṣẹ́ fún un. ọmọ torí tó ń sọ yẹn tó play fún nàìjíríà ó ṣiṣẹ́ fún ni. the bad player she was right. tí wọn ò bá win if they no win. ègún tó ń ja nàìjíríà ni kò jẹ́ kí wọ́n win. it is the cause affecting this country. Àwa di sọ prophesy lẹ́sẹ̀kẹsẹ̀. We said the prophesy immediately. Pé táwọn ọmọ yìí ò bá ti lè win. If they did win. Go and check it wọ́n ló mọ̀ mí náà. It is you that you know me tó o bá ti lè win wálé. you did not win. kì í ṣe fọ́ọ̀tì àwọn ọmọ yìí. it is not the fault. ègún tó ń ja nàìjíríà. the cost plays on nigeria. bàtà wọn fún mi sùn. wà á wọn ò lè win. àmì yóò kẹ́ ló win. àbá ti gbà kọ́ọ̀bù wálé. fọ́ọ̀tì fọ́ọ̀tì wọn náà wà lọ́wọ́ ẹ̀ àti fọ́ọ̀tì Oh my God! Oh my God! Ọkọ̀ ìṣòṣì ni oṣù Nàìjíríà ṣe. Tẹ́lẹ̀ ni wọ́n tó wá wà bẹ́ẹ̀, má tẹ̀lé wọn ṣòṣì jẹ́ kórìí ẹ̀ pé. You that you are there, don't mingle with them. Fẹ́mi Ọ̀tọ́jọ́lá as a great man. Fẹ́mi Ọ̀tọ́jọ́lá gẹ́gẹ́ bí ènìyàn tó ga. Ó máa jẹ́ mọ̀ yẹn Mike Adenuga. Mike Adenuga. As a great man. Tó jẹ́ bí ènìyàn. Ṣé wàá lọ mọ̀ yẹn náà? Ẹ̀jọ́ tó dá sí. Òun náà ti dúró tó ń lò yẹn o. Òun náà ti dúró yẹn. Davido. Davido. Tó ń lò yẹn. As a great man. Gẹ́gẹ́ bí ẹ̀. Tó bá ti mọ Mike Adenuga. Tó bá ti mọ Davido. they never become a great man overnight. Wọ́n sáré jẹ́ ènìyàn gíga ní òru ọjọ́ kan. They work and prepare for it. Wọ́n ṣi wọ́n ṣiṣẹ́ fún wọn ni wọ́n lè gba ẹ̀fọ́. Hebrew Hebrew Hebrew Hebrew ten. Hebrew ten thirty five to thirty nine. Ẹ kàwé lábẹ́rẹ́ láti mọ̀ wí ẹ̀ náà. Hebrew ten thirty five to thirty nine. Wọ́n <laughs> kọ̀ dédé ẹ̀ Davido dédé ni Davido má jẹ́ kí wọ́n tún ẹ má jẹ́ wọ́n ṣe wọ́n sí ibi tó bí bàyí má jẹ́ wọ́n tún ẹ. bí jésù ọba jẹyà àyànjẹ nínú jésù òrìkẹ́ ní má bí a great nation. yìí jesus does not suffer kò ẹ ẹ jẹ kò lè jẹ akọni ìjà àjọkọ rẹ. jésù náà fi ara ẹ fún ìyà jíjẹ níbi kí àlè máa dórúkọ ẹ. jesus náà sọ ẹ ẹ bàbá rẹ bàbá rẹ bó bá ti lówó òdodo òdodo náà nìyẹn jésù fúnra ẹ náà jẹ ìyá tó kàdé máa orúkọ ẹ lẹ́yìn àìmáyé ìgbàlódé náà ìmọ̀ wò lọ jésù ní ẹjẹ́ kí n lọ kí n lọ jìyà káwọn èèyàn máa ṣe kí kọ́ni máa orúkọ ẹ. don't let anybody deceive you you go be great bí o bá ti great in ayé tí ẹ ta. it is your life as a whole. sọ́rẹ́ a máa tún ẹ jésù tó ń tẹ̀lé gan kò sáré ẹ má yẹ kó tọ jésù kan sáré. Jesus Christ put effort. ẹ ti kàwé. kí ló wí. Hebrew ten from thirty four thirty five. Jésù ṣe kí ni? Òun náà ṣe kí ni? Báwo bá ti dìde tó jẹ́yàn láyé tiẹ̀ ta? Not to it, your life has been ruined àwọn àwọn àparọ́ fún àwọn olè wọn á ní jésù náà ò jà jésù ò fa wàhálà jésù wo ni ò fa wàhálà jésù tó nu àwọn èèyàn tẹ́kù ò fa wàhálà jésù tó ṣépè tó ní pé ibi tí òun dé yìí nítorí pé ẹ ò jẹ́ kí òun sọ yìí rere ibi tó ń wà lé ní yìí ẹ ò ní dé búlọ́ọ̀kì kan lé nífẹ̀ẹ́ mọ́ títí di èyí ìbẹ́ ló ṣe jésù wo ni ò fa wàhálà wọ́n dẹ̀ fún ẹ àbí ẹjọ́ kúrọ́ fúnra yé èèyàn dẹ̀ ẹ you are misleading your people you are misleading yourself ṣé bá kàwé kí ló wí o. Hebrew ten twenty five. kí ló wí. nítorí náà nítorí náà. a má ṣe gbé ìgboyà yìí sọnù. wọ́n jẹ́ ìgboyà rẹ sọnù jọ. èyí tí ó ní èrè ńlá. èrè ńlá ló wà nínú rẹ o. ìgboyà yìí èrè ńlá ló wà nínú rẹ o. there is a great reward in that promise. nígbà tí wọ́n kọ́kọ́ sáré dé àwọn èèyàn sá lọ wọ́n fọ́ ilé lọ wọ́n fọ́ ilé lọ wọ́n ti fọ́ thirteen street nígbà tó yá tí ìgboyà dé nígbà tó fẹ́ bá padà bọ̀ àwọn èèyàn dúró tí wọ́n tọ́ níṣẹ́. ìyẹn ni wọ́n pè ní ìgboyà. ìwọ ní ìwọ òpè ni wọ́n náà ní yẹ̀sì wọ́n tó ní òpè. ẹ ṣọkẹ́tù ìyẹn ni wọ́n pè ní ìgboyà. nígbà tí ìgboyà tó nú ẹ̀tọ́. àwọn tí wọ́n ṣe ìkàlírí tí wọ́n rí àwọn èèyàn ti dì dẹ́. tí wọ́n rí fẹ́ ìgboyà wọ̀ mẹ́. ẹ̀ṣẹ̀ kẹsẹ̀ ni wọ́n dùn láti dájọ́ ti yí kọ̀dẹ̀ yìí wọ́n ìgbà ìwọ́n. since the time they are broke up you see them there. ẹ lè rí wọn. you can't see them. nítorí pé ẹ ti expose wọn. because they are been exposed. they are land grabbers. wọ́n jẹ́ àwọn ajagunbalẹ̀. kọ́dẹ̀ tó lè ṣerú ẹ̀ ọba ìlú máa mọ̀ ìjòyè ìlú máa mọ̀ ọmọ onílẹ̀ gbọ́dọ̀ mọ̀ wọn ò lè dédé wá sí ìlú kọ̀ọ̀kan làwọn fẹ́ ṣerú ẹ̀. before they can do that the king we know the king we know. We are shouting. We are shouting. Ẹ jẹ́ kí ọmọ ìlú yìí jáde. Láti kí. Kó sọ fún wọn ọ̀dọ̀ nípa rẹ̀. Ọ̀dọ̀ nípa rẹ̀. Ẹ jẹ́ kí ìtòyè jáde. Ẹ ti kọ́ máa. Kọ́lá wọn ọmọ nípa rẹ̀. Ẹ jẹ́ sọ́dọ̀ ẹ ti. Ẹ jẹ́ kí àwọn ọmọ nílé jáde. Ẹ wá dọ́là kàmá. Kọ́lá wọn ọmọ nípa rẹ̀. I say that you know about it. They are gone away. They are gone away. Ẹ máa kàwé eighty six. yes. nítorí nítorí ẹ̀yin kò lè ṣe aláìní sùúrù. kò lè ṣe aláìní sùúrù. nítorí yes. ìgbà tí ẹ̀yin bá ti ṣe ìfẹ́ ọlọ́run tán kí ẹ̀yin kí ó lè gba ìlérí náà. ìlérí náà o gbọ́dọ̀ o báwo ló ṣe ní tó bá máa ṣe ìfẹ́ ọlọ́run kò dẹ̀ yìí sí ó dìgbà tó bá dẹ̀ ṣe ìfẹ́ ọlọ́run kó tó lè gba ìlérí náà ó yìí sí. it is not easy eh? except you do the will of God before you can receive the promise it is not an easy task easy. It is not an easy task. Kàwé. Wait. Thirty seven. Kí ló wí o? Níwọ̀n ìgbà díẹ̀ sí i. Níwọ̀n ìgbà díẹ̀ sí i. Ẹni náà ti tó ẹni náà tó ń bọ̀ yóò dé. Ẹni náà tó ń bọ̀ yóò dé. Yóò sì jáfara. Yóò jáfara. Thirty seven. Thirty eight. Kàwé. Thirty Ṣùgbọ́n olódodo ni yóò yè nípa. Ẹ tó ohun tí wọ́n sọ bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n. Olódodo ni yóò yè nípa. Ṣùgbọ́n. Bí o bá fà sẹ́yìn ọkọ mi kò ní inú dídùn sí. ọkọ mi kò ní inú dídùn sí ẹ ti rí wọn. have you seen them. have you seen them. adé náà kọ́ máa ṣe bẹ́ẹ̀ o àlàáfíà ni fún ọ. when they get to redeem they should go and be doing that please pay unto them. àyè báwo ni. bẹ́ẹ̀ ni sáà. lọ́wọ́ tí wọ́n bá fà sẹ́yìn. ọlọ́run kò ní inú dídùn sí. ṣùgbọ́n ṣùgbọ́n olódodo ni yóò yè nípa ìgbàgbọ́. olódodo máa yè nípa ìgbàgbọ́. ṣùgbọ́n bí ó bá fà sẹ́yìn. tí wọ́n bá ti lè fà sẹ́yìn. ọkàn mi kò ní inú dídùn sí i. ẹ kí wá ní ẹni kí wá máa ṣe pẹ̀lú wọn. what do you ask to do with them. wọ́n ti fà sẹ́yìn. they are withdraw. kí wọ́n fẹ́ ṣe pẹ̀lú ẹni tí ọlọ́run ò ní inú dídùn sí. and what do you expect to be doing with the person that God is not happy with. olódodo dẹ̀ ni mí. I am a righteous man. Mi ò sì ẹ̀ parọ́ fún wọn. I am not lying to you. Òtítọ́ ni mo ti sọ títí di wákàtí. I am still telling them the truth up to this moment. A agbélébọ̀. They are great to hear wherever they are. Ìyá Ọlọ́run dára sí wa níbi tá a. Because God is good to us wherever we are. Àtẹ̀wọ́ fún Jésù. Kí ló wí? Ṣùgbọ́n. Ṣùgbọ́n. Ọwọ́ kò sí nínú àwọn tí ń fà sẹ́yìn. Ọwọ́ ò sí nínú àwọn tí ń fà sẹ́yìn. Nínú ẹgbẹ́. Nínú ẹgbẹ́. Bí kò sí nínú àwọn kọ́ sí ìgbàlá ọkàn. ẹ pàtẹ́wọ́ fún Jésù. ẹ jókòó jẹ́ kàwé ìtọ́. Take a step today. Gbé ìgbésẹ̀ lónìí. If you want to be great today. Bí o bá fẹ́ débi gíga lónìí. That is number twenty-five. Twenty-five. It takes time to achieve greatness. Ó nílò àkókò láti dá ibi gíga mú but ṣùgbọ́n with good step and approach. pẹ̀lú ìgbésẹ̀ tó dára àti ìdójúkọ tó dára. you will get here. o máa that is number twenty-six. ilé twenty-six. number twenty-seven. number twenty-seven. give it a right direction. fún ní ojú ọ̀nà tó tọ́. or give it giving it. ìfún ní. a right direction. ojú ọ̀nà tó tọ́ not in wrong direction. má fún ní èyí àìtọ́. gẹ́gẹ́ bí ọmọ tó kó bàtà wá fún mi lánàá. Ah, like a child that brought eh, bàtà fún mi yesterday. mo lè dúpẹ́ lọ́wọ́ ẹni báyìí. thank you so much. wọ́n kó bàtà wá fún mi. brought something for me. ẹ bá dúpẹ́ lọ́wọ́ wọn. time. they do it on the right direction. wọ́n ṣe lójú ọ̀nà tó tọ́. when you are given in the right direction you will be great. bí o bá fún ènìyàn ní nǹkan tó tọ́ lójú ọ̀nà tó tọ́. If you are giving them in the wrong direction. Tí o bá ń lọ́jọ́ ọ̀nà tí yóò tọ́. If you can never be great. O ò lè jẹ́ ní gíga. It is see that what I'm putting on is getting already. And brought you for me. I'm so excited. Please appreciate them for me. you say you see that someone you don't know what you are doing. Eh? You don't give your life the right directions. Bí o bá fún ayé rẹ sójú ọ̀nà tó tọ́. Forget about it. Gbàgbé nípa rẹ̀. Number twenty-eight. Twenty-eight. Serving God when it is okay for you and when it is not okay sísìn ọlọ́run nígbà tó bá tẹ́ ẹ lọ́rùn tàbí nígbà tí ò tẹ́ ẹ lọ́rùn. it will make you to be great in life. a jẹ́ kó o débi tó ga láyé. alẹ́ náà ìgbà tí mò ń bọ̀ níjọ sátidé níjọ friday atóníṣe ń pè mí hello daddy èmi yóò mọ̀ ní tó ṣe ń pè mí. i know this is what she said. gbogbo ọpọlọ ẹ ní pé kí n sọ pé mo ti wà ní nítorí àlejò. all is but for how for you for how to say but for how to know how to know that i am owo. bí o jẹ bá sọ kó tó jẹ bẹ́ẹ̀. i did say anything. bí o tiẹ̀ tẹ́ ọ̀nù rárá. i did òun gbọ́ wọn pé mi ò sí nínú mọ́tò. it's not that i'm not inside. ọ̀dẹ̀ ìyàwó wọn. ọ̀tún tẹ́ ẹni tí yóò wá láti jọ monday. she did not come since on monday. tó fẹ́ wá nítorí pé mo máa wà ní. i want to come because i will be at home. fún ẹ eh, night ẹ eh, morning service. for morning service peaceful service. you are deceiving yourself with no discipline. òun tọ́ láàrin òun tọ̀ mí. You don't deceive me. Ìgbó òtọ̀ mi. Let bá be on yẹn. Please make that child. Okay, yeah. Okay. Number 29. Number 29. When you need to be great it is when you need to be great nígbà tí o nílò láti ga. when you need to be great nígbà tí o nílò láti ga. without greatness life sí ìgbéga ló wọ́n kà lóyún. kò sí máa mọ̀ ọ́ ẹ̀bá sọ àmà ẹ ò ní láti fún ẹ wàhálà lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ kúmúyì tó ń kílèmù wípé kúmúyì yípa láì tó ń kílèmù wípé òun jẹ́ born again ẹ he is a great man tó bá rí sẹrimónì tí wọ́n ṣe fún ní Abẹ́òkúta ní ọ̀sẹ̀ tó kọjá wàá rí wípé lọ́dà díẹ̀ ó ti kọjá èyí tí wọ́n ṣe tẹ́lẹ̀ ó ti di pẹ́pẹ́ ní ti. Do you see the kind of celebration that was done in his honor eh, at Abeokuta in Ogun State is beyond what you are what you are expecting. What are you saying in number twenty-nine? Òwò tí mo sọ pa twenty-nine ni. It is compulsory you must be great. Dandan dandan ni o gbọ́dọ̀ If you are not great, nobody will know you. Bí o bá jẹ́ ẹni tó ga ènìyàn lè wọ́n. Jésù God great if not that I am telling you kò sẹ́ni tó máa mọ Jésù. Jesus Christ is great. Who is Jesus? Tàbí Jésù ládùn gbogbo kọ́nàkọ́nà tó padà ṣẹlẹ̀ nítorí pé ó padà gírètì yẹn làwọn èèyàn ṣe fi ojú pa kọ́nàkọ́nà rẹ̀ pé ah ọ̀nà méjì ọ ní eh, Joseph kọ́ ló ìyá yìí ah báwo ló ṣe jẹ́ but nítorí pé Jésù padà gírètì yẹn pípú ọ̀dẹ́nu kú when you become great person àwọn èèyàn máa dẹnu kú nínú odò ti ṣe dẹnu lọ́pàá tó fún Jésù. Amen. Amen.

they show you pepper. Wà á If Jesus Christ is not great. Bí Jésù Kristi bí ò bá dá. You will not know him. Kò sẹ́ni tó máa mọ̀ ọ́. I will not know him. Mi ò ní mọ̀ ọ́. Number that is number thirty. Number thirty. Number thirty-one. Number thirty-one. If you are not relevant in life. Bí o ò bá wúlò láyé yìí. Or if you want to be relevant tàbí bí o bá fẹ́ jẹ́ ẹni tí ó fẹ́ wúlò. go and be great. lọ jẹ́ ènìyàn gíga. a jẹ káwọn pásítọ̀ tún ẹ ojoojó wọn. tó lẹ pásítọ̀ ti sè. even no de Dr. Olukoya tó lóun jẹ́ born again tó o bá great ta ló fẹ́ mọ ta ló fẹ́ mọ MFM. he is not great. má jẹ́ kí wọ́n tún ẹ. ẹ̀bẹ̀ ló ti sè. it is a necessity you must be great. ó jẹ́ ohun tó jẹ́ jọjọ. ẹ̀yin ìyá yìí you must be great. you must be great. ẹ̀yin ọmọ yìí you must be great. lè máa rí àwọn pásítọ̀ èmi àwa ah, òun tí ga àwọn fẹ́ wà lókè ó mọ́jú mọ́jú mọ́júkọ tó ń pè àwa ni we are minor prophets àwọn tí wọ́n great they call them major prophets. àtẹwọ́ fún Jésù láti. I don't know you. Amen Jesus' name. Àtẹwọ́ fún Jésù. Màmá mi kò fọ́ ìpè tó pé mi. Ìpè ọjọ́ mi. Ìpè ọjọ́ mi. Mo rí Jésù lóògbé. Kàwé ọ̀rẹ́ mi. Nígbà tó Jésù nìkan mo ronú dáadáa, èmi mọ̀ sọ. When it got to a stage, I think immediately the Holy Spirit told me. Ó ní ti bá lo twenty years yìí ìgbà ìkọ̀kan náà ni. if we spend twenty years here is it the same thing. ó wá gbé kó wá gbé mi lọ sí ìgbà. ìjú kù sọ̀rọ̀. ó ló dàbí bí àwa náà ṣe máa ń sọ fún obìnrin pé ọkùnrin tó lóun tẹ̀lé yìí ó bá àwọn ẹ̀fọ́ òbí gbogbo ọmọ inú ẹ̀fọ́ and telling you òṣì ló máa padà dà ń bẹ̀ ó ní bẹ́ẹ̀ náà ní bíbá ìṣe ni. he said in that give me an example e just like telling a woman that this this your husband you dey give all your children to this man the same way you are saving living is the same way you live. ẹni tí ó dẹ̀ ní ọgbọ́n nígbà tí ẹ̀mí mímọ́ sọ ọdún ẹ̀ fún ní láti ṣe kíni. the wise person when the holy spirit speak such he needs to press power. because I am born to be great. I am born to be great. ibi tó kéré ló ayọ́ mi. Thank you. that song. Tẹ́lí rẹ̀ wá. Bow down your head. Ẹ fún mi ní ọ̀pá àṣẹ àti àti di ẹni ńlá láti ọ̀dọ̀. Father, give me a staff of staff of authority for the country. Ó ní kì í ṣe ìlérí. It is not my promise. Ó ní máa ń jẹ̀ mọ́ ní. It is a covenant. Olúwa fún mi ní ọ̀pá àṣẹ. Give me a staff of. Tí mo máa padà fi di ẹni ńlá ní ayé. Don't pray the man. Begin to pray. Máa gbàdúrà. Believer, ọmọ ẹ ló fi sọ̀rọ̀. Give me a staff of authority. Wọ́n lè gbé wọn kò sí wàhálà. Ẹ̀bùn mi lọ́mọ àṣẹ àti ṣàṣeyọrí. Àti bẹ́ẹ̀ni ńlá nínú ẹ̀yẹ yìí. A great star to become a public figure on this earth. Gbọ́dọ̀ dandan ni. Lájọ tún ẹ̀, you no be great. o ní láti ṣàṣeyọrí láyé. Jésù olúwa wa. Ó ṣàmì mẹ́ta ó yá lọ ṣàṣeyọrí. Dán pàṣẹ, dán pàṣẹ, dán pàṣẹ, dán pàṣẹ, dán pàṣẹ, dán pàṣẹ, dán pàṣẹ, dán pàṣẹ, dán pàṣẹ, dán pàṣẹ, dán pàṣẹ, dán pàṣẹ, dán pàṣẹ. wọn ló ń rò bóyá ọlọ́fẹ́ wo fẹ́ nílá no wọ́n aláwọn ọmọ inú ṣọ́ọ̀ṣì wa iná nǹkan kan bá wọn rẹ̀ èkó tó ti mọ̀ pé kì í ṣe ọdún kan mo ti sọ pé àyè lè mọ̀ ẹ́ nígbà tó wá ṣẹlẹ̀ wẹ́wẹ́ tó bá máa ṣẹlẹ̀ ó máa ṣọ́ọ̀kì ẹ̀ I need to move. kó bá mi gbà kí n parí ohun tó kù lọ́sẹ̀ yìí kó o lè dé bá wa dáadáa. àdúrà ni kí wọ́n gbà ká parí gbogbo ohun tó kù lọ́wọ́ lọ́sẹ̀ yìí lọ́lọ́run dìde àwọn olóbi gbogbo ẹni ọwọ́ yìí sókè lọ́wọ́ rẹ̀ sókè ẹ jẹ́ kí gbogbo ẹgbẹ́ ẹ jẹ́ kí gbogbo ìjọ dìde gbogbo àjọ. bàbá ẹ dé ìrànlọ́wọ́ dìde lọ́sẹ̀ láti parí ṣọ́ọ̀ṣì tó wà mọ́jọ́dá. bákẹ́mi gbàdúrà yìí olúwa ń gbé ìrànlọ́wọ́ dìde lọ́sẹ̀ láti ìrànlọ́wọ́ owó ni mo sọ parí. gbé ìrànlọ́wọ́ owó dìde láti parí ìjọ wa tó wà ní mọ́jọ́dá ní Ìkòròdú bẹ́ẹ̀ bá wà nílé máa tàdúrà ẹ̀ náà. Àwọn tí wọ́n fẹ́ ṣọ́ọ̀ṣì ṣì wà bí o. Àwọn tí wọ́n fẹ́ ó ṣì wà bí. Àbẹ́yìn ọ̀lọ́wọ́ ti yẹ láti parí ilé ìsìn tó wà mọ́jọ yá. àmì mẹ́ta Jésù Olúwa wa lọ́wọ́ rẹ̀ ṣe wá ju gbogbo ìjọ ló sọ yìí gbogbo ìjọ gbé ẹni sókè a sì gbàdúrà yìí Olúwa lọ́sẹ̀ yọlọ ìrànlọ́wọ́ gbogbo àgbáyé fún owó ni à ń sọ parí láti parí ìjọ tó wà ní mọ́jọ dání kòròdú lórúkọ Jésù yẹ dé ìrànlọ́wọ́ dìbò. Olúwa kọ̀ fáàmù rẹ̀. bàbá. alágbára láwò. lórí wá ṣe pẹ́ sọ̀rọ̀ yìí síjọ èní síjọ friday a fẹ́ ṣiṣẹ́ rẹpẹtẹ mẹ́ a ní ìdí sìmẹ́ǹtì tó wọ̀ ti one hundred and fifty bags one hundred and fifty bags of cement. One hundred and fifty bags àtàtàárọ̀ yìí wọ́n ti ń lẹ dúdú táìsì wọ́n ti ń lẹ táìsì ara wọ́ọ̀lù àti ra táìsì wọ́ọ̀lù àti ra táìsì tá a máa fi lẹ dúdú lẹ̀ pátá láì gbé ọkọ̀ tó kù sìmẹ́ǹtì iṣẹ́ ti ń lọ ẹni tó dẹ̀ ń lẹ̀ fi yé wa pé òun àdísìké àṣìlọ́ máa búùkù one hundred and fifty bag of cement five thousand three hundred èèyàn mélòó ló wà ń bí tí kò lè sáré èèyàn tó wọ́n ń gba ilé ní sáwìtì tí wọn ò lè sáré five thousand three hundred naira ẹyọ kọ̀ọ̀kan. ẹ ẹ lè ṣe nǹkan tẹ máa fi ní tẹ máa fi wà nínú ìwé ẹ̀rín yín pa mí. <laughs> èyí tó bá nídìí àkáǹtì ẹ jẹ́ kó pe bàbá Adéyẹmí olúwa five thousand three hundred naira láti lè tọ́nà ara rìn lójijọ́ Sunday tó ń bọ̀ ká wá gbé síta pé ṣe nìkan ló ṣẹlẹ̀ báyìí five thousand three hundred. ibi tẹ́ rí yẹn sìmẹ́ǹtì tó ti wọlé sínú ilé yẹn wà láì kéje two thousand five. ìṣe two thousand five hundred mẹ́tì. níbi tí dé iṣẹ́ dẹ̀ dé a ní di sìmẹ́ǹtì ẹni yẹn jẹ́ kó yẹ wá pé at least kí ló máa book one thousand five. ẹ eh, that is tani yẹn ok ọbẹ̀ mú ọ lọ síbi kan ni. Amen. Amen. I need the 150 bags of cement. Amen. Amen. Àárọ̀ yìí nígbà tí wọ́n fẹ́ ra sìmẹ́ǹtì mẹ́wàá òun ni mo sáré pe hallelujah ní Dubai. Ó ní wá mo nílò fifty three thousand naira. Wàá tí yẹn sáré bọ́ta yẹn bọ́ta nínú sábìsì owó yẹn ló lọ sẹ́yìn mi. máa kọ̀ ẹ̀ a máa parí ẹ̀. ó mọ̀ pé bí ogun bá dé gbogbo bá fẹ́ gbéyàn ṣubú pátápátá á máa gbé ogun lórí ara wọn ṣùgbọ́n àwọn náà mọ̀ wípé àwọn kéré èèyàn fún wa ní ten bag nínú nínú one hundred and fifty bags okùn one forty iṣẹ́ dẹ̀ ń lọ tó bá máa fi di alẹ́ lórí group àwọn ọ̀dọ́ kan máa ṣẹ́gi síbẹ̀ ẹ̀wọ̀n tí wọ́n bá iṣẹ́ ni wọ́n ò ní sùn wọ́n ò sùn mo jẹ́ kó yẹ wípé kọ̀ wọ́n ò ní sùn a gbọ́dọ̀ parí ibi tí a rí yẹn nínú ṣe àtàwọn tí ń ṣe òkè bí òbí àtàwọn tí ń ṣe ilẹ̀ àtàwọn tí ń ṣe ara òbí. amen. amen mo ti fi ọlọ́run ṣe ojúṣe. yes. five thousand naira. <laughs> Eh, wọ́n ní di àkáǹtì ìwọ́n pé bàbá adéyẹmí bó o bá ti rí torí òkè bàbá adéyẹmí gba àkáǹtì ẹ fẹ́ dáadáa jẹ́ kí wọ́n ní àkáǹtì nìyẹn. Thank you very much. Ojú òní tí yìí. God bless you kì í ṣe nítorí pé wọ́n ní àwọn fẹ́ wo ibi báyìí ni mo ṣe ń lọ èmi ti sọ fún yín tẹ́lẹ̀ wípé I need to move ẹ̀yin ni ẹ ò gbà mí gbọ́ ọ̀ǹtì ìgbà tẹ́wọ́ padà ní tẹ́wọ́ mi kò mọ pín ẹ̀ ṣùgbọ́n mo kàn ní lọ́kàn wípé I am tired. God bless you. Àwọn kan ti promise wa, bọ́tí wò wá yẹn pé àwọn máa fún wa ní ten bag of cement. Ẹ bá mi pàtẹ́wọ́ fún ṣe gan ní gọ́ọ̀mẹ̀ntì láwọn ìsíwájú gbólóhùn àsọtẹ́lẹ̀ kò yí padà o kò yí padà kò yí padà ẹni ọ̀kọ̀ọ̀kan mi ò fi yín ṣeré láti bẹ̀rẹ̀ ẹ̀yin lẹ̀ ò mú tẹ̀ ń ṣe á dẹ̀ dùn yín gan á dùn yín gan á dùn yín gan àmọ́ ìkókò rọ́tọ̀ yìí jẹ́ á dún ìwé wòlíì kù láàrin àwọn tó bá fìlì wà máa wà. náwó rẹ síwájú bàbá gbólóhùn àsọtẹ́lẹ̀ àwọn ènìyàn yìí ní orúkọ ti bá bọmú ẹ̀mí mímọ́ ìjáde yìí bí ẹ ti ń lọ ìṣẹ̀lẹ̀ yanu tí ẹ ò ti ẹ retí rárá tó máa di owó ńlá jáde lórúkọ Jésù yá lọ pàdé rẹ lórúkọ Because we need to open that church the first Sunday of September. Hallelujah. Hallelujah. First Sunday for September, we need to open the church. We need to open that church. Kì í ṣe tèmi tí gbogbo wa ni. Ìwọ ló mọ̀ bẹ́ẹ̀ ló jẹ́ kí bíbá ẹ rí báyìí. I keep on saying it. Ṣé bíi tí forty bí wọ́n yẹn ń bẹ́ sọ̀rọ̀ mo ti forty about forty four million ti kúrò lọ́wọ́ mi kì í ṣe pé mi ò lówó tí n bá ń tọ́jú owó tí mo ní èmi gan mọ̀ pé mo lówó bó mi ò ní tọ́jú bó ṣe ń wá ni mò ń nà síbẹ̀. èmi dẹ̀ ti mọ̀ wípé everything is for a season season yẹn máa dry ìwọ rí pé season tí wọ́n fọ́lé ti lọ ó ti lọ it will dry ó lè gbọ́ nǹkan kan mọ́ ó ti lọ nìyẹn season yẹn will dry this season will dry I begin to empower people again lọ́wọ́ ìṣọ́ni. bẹ́ẹ̀ ti ń jáde aláàánú aláàánú ó máa gbé yín já síta gbangba lórúkọ jésù ti násárẹ́tì bẹ́ẹ̀ ti ń jáde ọ̀run máa dàpọ̀ mọ́ ní àjọ ayé. àmín àmín àmín olúwa pọ̀ àmín. jésù olúwa wa. àmín. àwọn tí wọ́n fẹ́ ṣe gbogbo ẹ̀. èyí ni sunday kẹfà. bá ṣe mọ̀ ẹ́ kó ṣe ṣe ìgbésí ayé ìdíjú abẹ́ ni. individual àwọn máa lọ ó nídìí individual àwọn fọ́tò tó wà lọ́wọ́ ẹ̀ bó ṣe ń yí ká wọn ò sì ní máa dárúkọ wọn ká gbàdúrà máa kí aleluya òdíjẹ́ kò yẹ ní láti wo. ó yẹ. níbi kan ní ló lọ́wọ́ sí táwọn kò kò déédéé wo lẹ́yìn tó kó tó lọ́wọ́ sí nìkan ni ibi tó bá máa lọ́wọ́ sí ni kó lọ́wọ́ sí. àwa ò gbọ́dọ̀ rógún. yes. amen. amen. àwa máa gbàlejò àwọn àwọn tó àwọn tí ogun ti ogun pa tó ń sábọ̀ ni àwa ò ti ṣe kí ni àwa ò rógún. amen. amen. twenty one times ọ wáṣọ ara wọn wáṣọ ara bá ti ṣe tán máa yarí sí wọn twenty one times olúwa ní kẹ yí bíbá ìka kò sóhun tí wọ́n fẹ́ ṣe kò sóhun tó yẹ lè ṣe olúwa ò sọ kó má rí bẹ́ẹ̀ àtijọ́ tí mo dẹ̀ ti sọ kò fẹ́ olúwa ló sọ wọ́n ti pe ogun àìgbọràn dẹ̀ ló sì pe ogun kò sí irú ẹ̀ rí ẹ máa ja ogun international nàìjíríà máa ja ogun international kò sí bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe o gbogbo ewu ló ní ogun filistini àti ogun àti àti israeli wọ́n máa rí nìyẹn ó ní wọ́n máa pa náà rẹ̀ á tún máa rú padà nítorí pé ohun tí nàìjíríà ṣe fáwọn èèyàn yẹn á sì máa wà lọ́kàn wọn pèsè àní àfitábá pààyàn. nítorí àìgbọràn báwo lẹ sọ àjọ fẹ́ máa lọ gbogbo ẹni fẹ́ diwọ́ sí kẹ diwọ́ sínú tẹ di ẹsẹ̀ sínú tẹ wà mí. ẹ ò sí bí ẹ wà nílé ẹ ń retí ọjọ́ àtìkúnlẹ̀ àtìkúnlẹ̀ ní ọlọ́run jẹ́ ká dé sí ayọ̀ lólu. náwó rẹ síwájú ó wà nílé owó wà wà bí lórúkọ Jésù ọ̀sẹ̀ yìí yóò dára fún ọ. bẹ́ẹ̀ ló máa rí òye padà bẹ́ẹ̀ ló wá wí bẹ́ẹ̀ ni wòlé sọ Jésù alágbàwé ẹ̀dá. àmín àmín àmín olùkọ́ ké sí ọba àwọn ọmọ yà wọ́n. Hallelujah! Hallelujah! Hallelujah! Hallelujah! Thank you.